pray for you. Grace, grace in the name of Jesus. The power to say no, receive it in the name of Jesus. The power to say no, receive it in the name of Jesus. The power to say no, receive it in the name of Jesus. The power to say no, receive it in the name of Jesus. The power receive it in the name of Jesus. The power to save no, receive it in the name of Jesus. Something is going to rest on you now. Raise up your two hands. Libara Selema. Lema Lea Shapale Masapala Maramale He said, The Lord is that spirit. And where the, where the spirit of God is, he said, is liberty ó ní olúwa ní ẹ̀mí náà ó ní níbi tí ẹ̀mí olúwa bá ti wà ó ní òmìnira máa ń wà bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ìkọ̀kọ̀ bóyá ẹ̀ta òmìnira lọ́wọ́ ìgbé ayé ìkọ̀kọ̀ bóyá ẹ̀ta òmìnira láti òní lọ ẹ̀ òní rí ibi láti òní lọ ẹ̀ bọ́ nínú àṣìṣe lórúkọ Jésù ni wàá dìlé mà. You are called dominion. The power that grace to say no to sin. You are taking it up in Jesus' name. Ẹ̀yin olúwa ní kẹ́kọ̀ọ́ sókè nígbà kan, jọ́sẹ̀ ṣé mo bọ́ nínú àjàgà yìí? Tùsọ̀ nígbà kan sí pé mo bọ́ nínú àjàgà. Tùsọ̀ nígbà kan sí pé mo bọ́ nínú àjàgà. Ẹ̀kọ́ lè sùn ẹnìkan wà ní ó ṣẹ́yún láìpẹ́ kò dẹ̀ jáde àgbèrè tó bá ti máa padà ṣe will lead to your destruction. kò ṣe ní lọ́yẹ̀. na I'm hearing your name I'm not going to say that in the church. kò ṣe ní láìpẹ́ láìpẹ́ láìpẹ́ ló wá sọ pé àgbèrè tó máa padà ṣe ó tẹ̀lé máa ń torí láti gbẹ̀mí ó lè máa rá doyún láti bèlè ó lóun wá pẹ̀lú orí ọ̀fẹ́ ó lóun kẹ́gbẹ̀ orí kan wà tí mo fẹ́ kọ́ wa alẹ́gbẹ̀ẹ́ bàjẹ́ fún un lẹ́yìn are you blessed at all mo fẹ́ kẹ́ gbàdúrà yín gbà kan sí everybody give me power to say no olúwa fún mi ní agbára orí ọ̀fẹ́ tí màá fi burú ẹ̀ṣẹ̀. on. स्वामी माध्यास